dé tó ń sá fún tó ń sá fún òjijì ẹ̀yìn òdẹ ṣe sá fún òdẹ ṣe sá fún onówó onówó onídùkìá onídùkìá ní gbogbo ọkàn nítorí ọ̀rẹ́ wọn tó kò ṣe gbọ́ràn tí bá ṣe gbọ́ràn tí bá ṣe tùbà bẹ́ẹ̀ ni tùbà bẹ́ẹ̀ ni tùbà bẹ́ẹ̀ ni tùbà bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ dùn bàbá ẹ nínú o o gbọ́dọ̀ dùn bàbá ẹ nínú o o gbọ́dọ̀ dùn bàbá ẹ o o gbọ́dọ̀ dùn bàbá ẹ o. bẹ́ẹ̀ ni kí n dún aláàjì nínú àwọn ọlọ́run láwo ni mo máa. ọmọ mi dìrín nínú béèrè ìgbìta lọ́lọ́run mi mo sí ọ̀nà sọ mo sí ọ̀nà mi ilé lómi ó mọ gbangba mi ó mọ kọ̀rọ̀ mi gbogbo ọgbà mo ń dúpẹ́ ìgbà tó fún mi lọ́rùn bá mẹ́rin mo máa dúpẹ́ ìgbà tó tún gba mẹ́ta àwọn kù kan tó mo tún dúpẹ́ náà tí mò ń bẹ́ẹ̀ fún lọ́sàn-án lórí pé ọmọ ìkànnà bá ń pèsè ìyàwó alárùbáríkà tí ó máa bímọ rí tó ní ẹgbẹ́ òní kan náà ló máa ń ṣe létí kan lọ́dọ̀ Sálúmi Àgbájídé mo fẹ́ rí ọmọ ọmọ mi kí n tó kú ìgbà tí ọmọ kan tó kú iná orúkọ ẹ ló jẹ Latif ní ọba láàmú yá Latif Abdulatif mo sọmọ mi bá ṣàánú kò ṣàánú Abdulatif mọjọ mọjọ kó jẹ bímọ kẹmílẹ. lè bá a sòtọ̀ rọ ọ̀rọ̀ lórí ọ̀rẹ́ ìjọ ń wẹ̀ sọ because sórí problem ọba ìgbọ̀n gan mọ́ ò mọ́ ah, kó wọ́n dẹ̀ pé even n tẹ́ àwọn ará àwọn ará àta gan ń tán sọ kó má pé òótọ́ gan ni ẹ eh, kò ń ṣẹjọ́ ẹ ṣẹjọ́ bá ti ra ọtí burúkú yìí náà fún mi ni kò sí nǹkan tí mo mọ̀ mọ́ mi ní lè sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n lórí ilé màá sọ̀rọ̀ ah kí ló dé wọ́n ní kò fẹ́ yàwó olówó oníṣẹ́ ó ní owó nǹkan kí ló tún fẹ́ kí ló fẹ́ tí ọ̀rẹ́ Ọlọ́run ṣe fún ẹ tí ò ṣe fún ẹ tó wo. Ah! kúnlẹ̀ ń gbọ́ alásọ̀bàjẹ́ ni ẹ. tó bá jẹ́ pé ọtí tó rà fẹ́ ló ṣe ń rò bẹ́ẹ̀ jẹ́ má mú tí ẹ̀ mú àṣẹ òru aláìníkọ̀ ṣe má sọ má sọ èyí tí wọ́n sọ ìwọ náà lẹ́bi àwọn lẹ́bi náà bó ṣe wà yìí married man ni èmi náà married man ni kí ni reason kan tó ṣe ní fẹ́yàwó sọ fún mi. kúnlẹ̀ ọ̀rẹ́ jọ mí lójú o ṣé nǹkan tó tún pè mí wá the same issue tá a repeat over and over Oh, jẹ́ ìyẹ́ better than anybody. àbẹ̀ ọ̀sán náà nìyẹn jẹ́ kó jẹ́ wa sórí kò lè yé wa kò lè wá iná ló ń wá sọ kí ló dé ó jẹ kọ́ládé mi ò lè yé. ó yẹ kúnlẹ̀ kò yé mi ṣàlàyé nǹkan tó wà ń bẹ fún wa kí ni reason tó ṣe fẹ́ lóde òní. ó mọ̀ pé tí mò ń fẹ́ kò sí ìlú yìí mo ti sọ sọ sọ sọ sọ sọ are you guys trying to force me into what I wouldn't be able to get? over and over everybody ṣe okay now tí n bá fẹ́ yàwó ọ̀hún kó ládé bá mi bí wọn ṣé àwọn náà fẹ́ bá mi tọ́jú ìyàwó mi. no I I'm just telling you the truth. I don't know this It means you're pé nǹkan tó pè mí wá sí ìwà wá ṣe lélẹ̀. ṣé kébì sọ̀rọ̀ tó fún yín hmm? tó bá yẹ pé bá ṣe máa bẹ sọ̀rọ̀ tó ní máa gbọ́ ni wà láì mo lè má bẹ̀rẹ̀. ó yé òun. kò kí ló yẹ mari ọ̀gbẹ́ni mari. let me tell you the truth sórí bọ̀bọ̀ tá a sọ ó gbáǹdì. Ah! ṣẹ́gun ọmọ kẹ̀kẹ́ ní kẹta bíi pọ́nbọ̀ tó ń sọ yìí. I'm not ah! Abilatu Gbande kò possible kò possible rárá ni ah! Abdulateef tí wọ́n sọ̀rọ̀ yìí gbogbo àlámọ̀ yìí pé lóòótọ́ Mufset ti kú ogún wọn sẹ̀ta náà kó fún wọn ni bàbá ẹ̀dẹ̀ rí atótilé tọ̀ ni ah! ogún bàbá ẹ̀ ló ń lò ó gbogbo wọn tí bá bẹ́ẹ̀ ṣe lẹ̀ tí yẹ́ ṣe lẹ̀ ló ń fi ń ṣe wà jọ̀tá alẹ́ ni ìwọ mọ̀ pé kábàárẹ̀ ní bálá ọ̀là òun yá bọ̀rọ̀ má sọ ọmọ o. tó o gbọ́dọ̀ jẹ́ pé yé mi sí pé tí ọwọ́ èmi náà bá jí ti má parí ilé mi sìn wà á máa jẹ́ kó yé mi pé èmi farayọ́lá o ṣẹ́gun ti lórí ẹ o. <laughs> that's not what i'm saying. àní ah, èèyàn tó lè máa náwó bẹ́ẹ̀ kó máa ṣe é dùn gbọ́dọ̀ ṣe ẹ̀ ah no farayọ́lá of that let me make you understand one thing ṣèbí iṣẹ́ kan náà ni gbogbo àyè náà ṣe. ọmọ tó ṣẹlẹ̀ bí wọn tó ń ṣe ẹ wọn rí bíi pé bóyá bàbá ẹ òun nìkan lọ́wọ́ ẹ̀ ń jí kíní kan ló ṣe ọmọ tó ṣẹlẹ̀ mo dà lápò tèmi sí wàá jẹjà wàá gbé ọmọ mi máa sanwó ẹ ó dà sọ pé mi náà ṣògo <laughs> sọ pé mi náà tẹ́ndì ọgbẹ́ni jálò jàre ṣẹ́gun kò jẹ. Um, o um, náà ni ká lọ ká lè dọ́là. dùn mí nínú yé ọmọ mi dùn mí nínú Abdulateef dùn mí nínú o kọ́lọ́run lè dùn ọ́ nínú o dùn mí nínú o. ẹjọ́ wà ló bá eight eight kẹmẹ́sítírì mo ń bèrè mo dẹ̀ ti dé ìsàlẹ̀ lọ́yìn nọ́mbà nine Ejikeme street gangan lẹ wà yìí but ẹ tí ì dé eight a yẹn bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ kàn ra gba ìgbẹ́ bá kíkẹ́ kíkẹ́ gba ìgbẹ́ báyìí ẹ̀yin ọ̀dọ́ wa yẹn gangan ni ẹ̀ rí lẹ́yìn. mi ò ní ìdá tí gbé mọ́tò yẹn. ẹ ní ìdẹ o ní ìdí kò jiná ẹ bá ti dé tán nìyẹn ẹ ti rí ẹ ti rí nọ́mbà yẹn. ẹ jọ ṣé mo lè pààkì mọ́tò mi. ẹ kò sí wàhálà ó ṣe. ẹ káàbọ̀. ẹ jẹ́ kí mi sọ̀gọ̀ fún yín látìbí ògún wó ló ṣe o nǹkan ọmọkùnrin ẹ̀gọ́ ló fi ṣòwò kò lè bímọ nǹkan tó ń trend nígboro nìyẹn kò lè ẹ́ bà bímọ. Abdulateef dùn mí nínú o. ṣé kò sí pé kọ́lọ́run lè. tẹ́ ẹ̀ bá ti wá ti ní pọ́blẹ́mù yẹn. lọ́pẹ́ mi bá o. ẹ ẹ mọ̀ pé àwọn kan fẹ́ wá ṣọ́ọ̀bù yìí so tóun wá dẹ̀ rí pọ̀ nílé dúró. tí bá ti wà ń ṣọ́ọ̀bù kò sí nǹkan tí mo lè ṣe tí ò lè ṣe. kọ́gà máa wà máa ń rẹ̀ tó dẹ̀ máa láìkẹ́. ẹ take care. so whenever wà á wà láti ọtí mo rẹ̀ tó rẹ̀. ìbí òtún kan títẹ̀ tí yóò fún wọn lówó yẹn kí ló tó ìjẹ̀fọ́ gbé facebook wa kó owó ìtọ́ títà wọ ẹ tó kù wọn á lè nígbà tí ìtajà ìṣe sọ yẹn fifty mo kó fún wọn mo rẹ pé half a million ló wà níbà ìtẹ̀lẹ̀ so this should be four fifty i get nígbà tí ìjà àgbà gbà náà. láti four fifty. yes What are you trying for? lórí àjọṣe tẹ́lẹ̀ tí mo sọ ẹ ṣe gan sa ẹ lọ adúpẹ́ gidi lọ́wọ́ ẹ ẹ wọn pa náà ṣe nǹkan tí mo yàwó yàwó wà ṣáàṣà ẹ sọ àwọn kí ní kíákíákíá. Ah. Hmm. Hmm. Ah, ọ̀gá ọ̀ ọmọkùnrin ló dúró déédéé báyìí ó dára lọ́kùnrin ó dùn owó ó tún wà náwó lọ́wọ́. Ah. Hmm. má jẹun purọ́ kí ni màá kú sí àfi kí n tẹ̀bà síbí àfi kí n tẹ̀bà sí díẹ̀ anything anything ni kò tó bá gbà la máa fún. ọlọ́run ah! mo ló dáa báyìí yóò dẹ̀ dáa láti fi ṣèyàwó bá dẹ̀ fẹ́ relé sílẹ̀ sí kí bàbá mi máa rí inú àwọn máa dùn ó yọ lọ́run ìdí náà sinata lè mọ́sítà kéèmà èyí náà bọ́ lọ́run ẹ fi mí mọ̀ náà. I'm trying, trying. I'm good. And you? You care for anything? No, no, I'm okay. Stop drinking. No, no. ọmọ mi dìrín nínú. dùn mí nínú. yé ọmọ mi dùn mí nínú. Abdulateef dùn mí nínú o. kọ́ lọ́rùn lè dùn ọ́ nínú o. ẹ ẹ wo sísá kí ni tí wọ́n báyìí dùn mí ah. nínú o. ẹ ẹ ẹ ẹ kó yẹ yín bí tó yẹ yín mọ yín kó dẹ̀ yẹ yín mọ kó má yẹ yín jù bẹ́ẹ̀ lọ ṣe gbọ́ ṣé kí n pògì fún yín. wo Latif báwo mẹ́ẹ̀ sọ̀rọ̀ àdìsá àdìsá orúkọ dájẹ́ náà ṣà ń pè látàárọ̀. lára ní kọ́kọ́ mo fẹ́ kó ṣe fún mi. kí tún ni o. a lè sọ pé ó máa pẹ́ kó lọ yá. kí ni kí ni náà a dẹ̀ lè sọ pé máa yá kó lọ pẹ́ jọ àbúrò mi gbogbo ìgbà jọ má fi latif sílẹ̀ o. sami kí ni tí wọn kàtìkàtì iná ṣé yóò mọ̀ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí báyìí òun ló máa ń jẹ àdùnbẹ̀ ni ah, lágbára ọlọ́run ilẹ̀ máa jẹ wọn ọmọ yín ikú kọ̀ọ̀kan ò ní í pa yín torí pé ẹ̀yìn àtọ́lọ́ ẹ̀jọ̀ nílùú má jẹ̀mú bẹ́ẹ̀ ah, ẹ má jẹ́ wọn mọ̀ nítorí latif ò tí ì má rí kò tí ì bímọ ń bọ́lá wa ń kánjú lọ ah, ẹ lè ṣánkú. yé mi fún wọn o àwọn náà máa tọ́ ọmọ mi ẹ ti tọ́jú àwọn àǹtí mi ẹ máa tọ́ tèmi náà mi ò tí ì bí nǹkan kan so mi ò mọ̀ I don't know this ìṣẹ́yìn lẹ́ máa sọ fún ọkùn tó tọ́jú mi tẹ́lẹ̀ ni ah, wọ́n sì pè mí láàárọ̀ yìí wọ́n sọ fún mi páwọn ń bọ̀ tá a bá sọ fún ọ̀rọ̀ kùnà lè máa sọ lè máa sọ lè máa sọ kò sí nǹkan tó máa ṣe wọ́n bọ́ ṣe wà wọ́n ní kú ẹ̀yin yóò kú kúkú kan bí kò ṣe yíyè ẹ̀ lè kú. ṣé mo ń tọ́jú ẹ̀ mi tọ́jú ẹ̀ ẹ̀ máa ṣe mo máa tọ́jú ẹ̀ lọ bóyá ẹ̀ má ní ẹ kí ní ìtúbẹ Ọlọ́run kò sí nǹkan lójú. ó ní tọ́jú ẹ̀ mò ń tọ́jú ẹ̀ mo ti sùn mo ti sùn mo sùn mo sùn èmi pé mo ti sùn. Ah, hmm. Hmm. hello Latif ibo ló wà. bá mi ṣe wọn kan ká fẹ́ra ká lè tún máa fẹ́ra a fẹ́ ṣeré ìtàgé kan pẹ̀lú bàbá mi àti mo jẹ́ ààyò lọ́wọ́ bàbá mi gbogbo nǹkan tó bá dẹ̀ ti ń dùn nínú ló máa ń wù mí kí n ṣe ìdùnnú ẹ̀ ni pé kí n mú obìnrin wálé ìwọ dẹ̀ ni mo rí gẹ́gẹ́ bí ẹni tó lè bá mi ṣiṣẹ́ yìí a máa ṣeré ìtàgé. ìtàgé so you tó fẹ́ bá mi ṣe ń you act my dad as if we are dating. Mm. ìdí tí a fi ìfẹ́ra ni pé mo ní àfẹ́sọ́nà ó wà ní London kò sí nílẹ̀ èmi àti ẹ̀dẹ̀rẹ̀ àti àti àti àti àti bára wa dé ibi tó jẹ́ pé mi so you know, you gonna act for me I'm a lọ sọ́dọ̀ bàbá mi pàtẹ́ kí bàbá mi rí ẹ ní orí ìyàwó tí mo fẹ́ fẹ́ sí àfẹ́sọ́nà tó bá ti rìn inú àwọn máa ṣebí ọ̀rẹ́ mi ló máa ṣiṣẹ́ I want you to be on your own to get I will give you one point five million naira to establish yourself hmm? one point five million naira to establish yourself and that that one is just tinkle of an eye ẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò mi she understand so ó máa wà ìwọ nìkan máa dá wà so gbogbo àti bá ti nídìí ẹ pé bàbá mi fẹ́ rí ẹ o lọ yọjú sí bàbá mi yòókù rẹ so tí bá rí i pé iṣẹ́ yẹn ń lọ òun fara ṣe òun fẹ́ mi ṣe bàbá mi ò fura ó tún máa fún ẹ lówó tó jù bẹ́ẹ̀ yẹn lọ ìyẹn tó máa dẹ́rù bòṣì. Ah, you serious? Are you to do for me. Yeah. Are you sure? Yeah. Are you, are you ready to do it? ọmọ mi dì mí nínú. ilé ìṣẹ̀lẹ̀ rẹ̀ mo wá wo sísítà mi ọ̀rọ̀ òní ẹ̀ o máa ń fọ́n bùṣà ṣé tí o lè two point five million two point five ó mọ kọ́ tó ṣẹlẹ̀ tí o bá ti fún èmi máa fún ẹ tó ti gbọ́ kò yẹ kí ṣéǹjì two point five kó máa bá ọ̀rẹ́ jẹ́ ṣó tó ṣó tó tà ná nígboro ni ṣó yẹ èyí ṣe mo parọ́ fún ẹ rí ni èlò ní two point five ok send your account number sí mi máa ṣe é sínsìn two point five m six ẹ bá sàn jáde. báwo ni ilé ètò à léètò àfún ara ẹ̀ <laughs> bàjẹ́ tì ah, eh, ìyàwó ẹ̀ ń kọ́ àtọmọ. ẹ máa ń fọ́ ní àǹtí mi ṣé mo máa níyàwó àtọmọ kan síbi kan mo tẹ̀ ní jẹ́kẹ̀ mọ́ ni ẹ̀yin ló kù fún mi ní yànsì náà you are more or less like my mom. ó tọ́ ni nǹkan tó ń sọ ń gbòòrò wọ́n ní o fi nǹkan ọmọkùnrin ẹ̀ o fi ṣoògùn owó. dáhùn. àǹtí mi wọ́n ti rojọ́ dọ́dọ̀ yín náà bí ìwọ náà ti gbọ́ sọ báwo ló ṣe wá jẹ́ because látijọ́ yìí náà a títí a títí nǹkan tí sísá mi sọ sọ sọ tó kú pé kó lọ níyàwó kó lọ bímọ. àwọn onísọkúsọ rumors mongers wọn ti wá báyìí sọkúsọ kò lè ṣe òfin kan ọmọ ìṣòwò ó sì máa yé yín àǹtí mi wọ́n láìtàlá rẹ̀ tí máa yé yín èmi àbílà tí mo sọ fẹ́ fún un tó máa yẹ yín tó máa yẹ yín tó máa pọ̀ gan agbára ní ọwọ́ ọlọ́run. jọ mo fẹ́ kó tètè yé mi ṣùgbọ́n ó ní láti tètè yé mi. if not má believe nǹkan tí mo gbọ́ ń gbòòrò. no no no ṣe irú ẹ̀ wá ní family wa. Ah, àdìsọ owó náà lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ kò sí ibi tó bá wù yín gbogbo yín torí bọ̀ ń sìn àwọn míràn aṣọ ẹ̀kọ́ má sùn lé àwọn míràn aṣọ ẹ̀kọ́ má ṣe kíníkan kíníkan bí a ti tiẹ̀ náà nǹkan ọmọkùnrin ló fi ṣe ok o mo ti gbọ́ o. Ah, ó sì máa yé yín sá. èwo lẹ nílé. kí ló fẹ́. wọ́n lè bẹ̀ gba bí tútù. kálọ́pọ̀ sí níyàwó sí ṣèbí ìyàwó a máa dáná fún ẹ. ó sì máa yé. èmi ò lè wọ kíchìn fún ẹ. ìwọ náà mú nǹkan. Oh, no no no no. Really? Let me show you okay for me. Are you sure? Yeah. <laughs> I'm okay. Mo ká gbélé mi. Kí ni gbogbo ẹ̀ tán? Mm-hmm. I'm okay for now, Jare. Thank you. Thank you mo wà aṣáàtìní ká máa ṣe bíi ọkọ àti àwọn ká máa há. ẹ̀bọ̀ tú mi náà wọ́n ti fẹ́ máa sọ eré di òótọ́ báyìí sí. a ṣe àtọ̀ ni o àwọn há ti. alálòmọ́ yìí ni mo tún. ẹ nà ó ṣe owó tí mo gbà ni. so owó ṣẹ́ tí mo dẹ̀ ṣe gbọ́dọ̀ yọ yọ náà. nǹkan tí mo fi máa gbẹ́dẹ̀ fẹ́ kó ju bẹ́ẹ̀ lọ. ó máa ju bẹ́ẹ̀ lọ trust me. èrè àdéhùn làdéhùn. mo ti gbọ́ ah, ọ̀kadà lóyìnbó àkúrò kan táwọn náà ṣe wá. Relax, you are free to relax. Russia? Come, this is Lina. It's like a piano. Okay, relax. Like a mass. I'm guessing, I'm guessing. Mm-hmm bẹ́ẹ̀ máa pè mí. mi ò jù ọ tó ń pọ̀ ló ṣe rántí pé mò ń bọ̀ hmm? ṣé nǹkan tó dáa ẹ̀yàn kan ló ṣe olódàá ìyàwó ẹ̀ tó wà ń lo ìbò ṣé mo kọ́ tó ń ṣe èmi tí mo ní interest nínú ẹ̀ kó fi mí ṣe ìyàwó rẹ̀ mo fi máa pretend my heart. mi ò act o mo fẹ́ di ìyàwó rẹ̀ ni ṣó ti gbọ́. ah èyí. tí kí n máa pretend um, <laughs> mi lè ṣe mẹ́n ọjọ́ o. ẹ̀rùn lè dán jẹ ogún ohun tó pọ̀ síbi yìí yéé lè dájẹ́. Joseph fine and nothing more. Dọ́nà eré kí la jábẹ́ kò ṣẹlẹ̀ ọmọkùnrin Jimmy tó yẹ pé ìwà àti ẹ̀mí gbogbo wa kí ni kọ̀ọ̀kan tó dà yín pọ̀ gbogbo àwọn dùn náà. Stop babying me, please. Stop. Stop babying me. Baby, kò sí nǹkan tó dá ẹ̀yin àti Jimmy. We are just friends and nothing more. Just a friend. Yes. So you guys are just friends. Eré kí lajá ń gbé kò ṣe wọn. Ọkùnrin ni Jimmy, obìnrin ni wọ́n. Kí ló dá yín pọ̀ gọ̀gọ̀ eré kí lajá ń gbé kò ṣe? Look at me. Lóòótọ́ èmi náà níyàwó tèmi yẹn èmi àti ẹ̀dẹ̀ lájọ sọ̀rọ̀ àwọn nǹkan dá èmi àti ẹ̀pọ̀ gbogbo nǹkan tó dẹ̀ ń fẹ́ ni mo ń ṣe fún ẹ kí ni nǹkan tó ń wá lẹ́yìn ọmọkùnrin just tell me what. you just dey calm. I am calm I am calm I'm just angry. ibi ibi ọ̀rọ̀ yìí ò lè tẹ́lẹ̀ ìlà. ok ṣé o fẹ́ kó mi. mi fẹ́ kó mi just take it easy. okay tó bá ti fẹ́ kó le nǹkan tí bá sọ fún ìsìn máa tẹ̀lé I don't ever want to see people again together. okay, okay sir. A birthday ni if not pé ẹni tí sáré àtẹ́ǹsì ẹ̀ bá má bà mí lé. ẹ ṣe ẹjọ́ ọ̀rẹ́ mi tó jẹ́ àbúrò yìí fẹ́ fi wá sùn àbúlátì bẹ́ẹ̀ kí ló tó ṣe nǹkan orí náà ni nǹkan ayọ̀ ni ó kàn ló ń ṣe yán bí ọ̀kà ni tèmi ẹ wọ ọmọ ẹ báwo ló ṣe rí ṣé lè yóò fáìn tó ṣé lè yóò bójú mọ ṣé lè yóò níwà ẹ lè má mọ ó níwà ó tún mọ jẹ sí èmi mú mọ yẹn. <laughs> Abdulateef fún lóyún ó náà wọ́n gbà bẹ́ẹ̀ ni àǹtí mi kò gbà sọ̀rọ̀. ó fún mi lóyún náà wọ́n gbà ni. kí ló tún sọ. ó náà máa pa mí. ó fẹ́ pa. ó wà bẹ́ẹ̀. Abdulateef lóhùn kò ní gbà kí ni tèmi bá tẹ̀ ti gbà kò ní choice tó máa gbà ni torí kò ní òkè méjì lẹ́yìn ọ̀gbìn náà. bí ah, mo sọ ẹ àmàlà ìwé sí. àti mi ò dúró máa jẹun kò tí ì onímọ̀ òwe kẹ́ ẹ sọ fún òsè pé kébì àti ẹ lọ ká gbé mọ́tò yìí mọ̀ dráì uh-huh. ká lọ kó gbé ẹ máa bọ̀. kò sí problem yìí ni mí ẹ. <laughs> mo sọ fún ẹ oúnjẹ òṣogbo. wá ká mi mọ́ nílé ó kà mí láyà ó sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tí ò sọ tán ó halẹ̀ ó sọ gbogbo èkó kò ní òun nà mí gan ṣé bá rí ọ̀rọ̀ tó wá ń sọ jù tó bà mí lẹ́rù ọ̀rọ̀ kú ikú ikú ikú èmi ò dẹ̀ tí ì ṣètò àti kọ́ ọmọ kékeré ni mí o ẹ̀rù bà mí ẹjọ́ ẹ̀ ṣàánú mi ìfẹ́ kú o. abdulateef ló wà halẹ̀ bọ́ ẹ tó tó tó yẹ torí wo mọ̀ ni kékeré làwọn àtijọ́ dàgbà ṣó yẹ sórí bó ṣe wà yẹn tó bá halẹ̀ mọ́ yàn ah! sórí <laughs> tó bá halẹ̀ mọ́ tó sọ pé ah, àwa la máa gba wọ́kọ̀ àwa la máa gba wà á ti lọ ta gbogbo ẹ̀ pé ẹ̀yin lẹ máa gbà ẹ̀yin lẹ ní kúrò criminals <laughs> first attack ló ní. ní wájà ẹ̀ tán ọ̀rẹ́ tèmi ni àbúrò mi ni nǹkan kí nǹkan tèmi bá ti bá sọ wọn gbà bẹ́ẹ̀ ni ah. wá máa mú ẹ lọ sí ibi tó tún jẹ́ pé òkè tó bá bẹ́ẹ̀ lè bèbè àwọn tó tún le jù mí lọ tèmi máa tún lọ sọ fún wọn tó yẹ pé hundred percent ọ̀tá bàbá sọ̀rọ̀ àti máa tẹ̀lé ìyẹn tún kọ́ ah. ah, kó o bẹ́ẹ̀ o ojú burúkú lọ́ọ́ fún méjìká wọ́n lè fi wú ẹ̀ ìwọ ọmọ tó dáa tó yìí. <laughs> bó o ti máa tó gbẹ ní hundred percent ni even more than that. ẹ ṣọ o o kò lò rẹ fọkàn balẹ̀. fọkàn balẹ̀. Ah, ṣùgbọ́n tí má ti ń rẹ yín bá ọkàn mi balẹ̀. o ṣe àmàlà tẹ fún ẹ̀dá. bàbá yìí gbé wọn. Oh! <laughs> Oh! omi tó bá tutù náà tẹ̀lé o. Dùnmí nínú. Sà ṣé ẹ̀dùn pé mo gbé jáde láti mú ah. ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Sà kó bá lè dáná sà. Láwọn ìgbà tẹ́tí máa ń bá ẹ̀yìn àti ẹ̀yìn àti ìsọ̀ lọ́jọ́ tó ti pẹ́. Ọ̀rẹ́ mi ṣàmúṣẹ́ mi sà. Ẹ̀wọ̀n ah, ah. kú lóko. Àǹtí ẹ̀wọ̀n rẹ̀ wá pọ̀. Ga o. Nǹkan ayọ̀ náà ni mo ti torí wá sàn pé mo pé ẹ̀bùn bọ̀ máa introduce ẹ̀sìn sà kọ́lá ló ń sà òun ni ìyàwó abdulatif ìyàwó ahọ́n abdulatif tẹ̀wọ́ wọ́n á ṣe ìyàwó ìbùkún sà ó ti lóyún sà ó ti lóyún. ó yọ fún ìgbàgbọ́ pé ẹ ẹ ra sà. orí mi wú ẹ ìyàwó abdulatif tẹ̀wọ́ kí lorúkọ ẹ tá a sọ yìí lóòótọ́ dàbẹ́ ẹ̀ kàn dàbẹ́. sọ fún wọn. ọ̀dájú òtútọ́ ni. ọmọ ìlú wo ni ẹ. ọmọ èkìtì ní. ìta ni bàbá ẹ̀ ti fi. agbolé ọbaṣáyà. ọbaṣáyà. bẹ́ẹ̀ni sá. èkìtì ah, kété. èkìtì lálàpọ̀ oúnjẹ tàbí ìjẹta gbà. kí a ti a ṣe yí sí o. èkìtì kété. ìwà alágbàlẹ̀ kan. bẹ́ẹ̀ni sá. àwọn àdúrà lè wá bí ẹ wàá bá kọ wàá bá bo ìbejì ló fún ma bẹ̀rẹ̀ nù. ẹgbẹ́ ah, ah, ah, balẹ̀ kiri ta jókòó jókòó. ẹ ṣe sá ẹ ṣe dá. ee eh, olúwa máa ṣe o eh. alhamdulilayi láti èmi tiẹ̀ lára kan pé tó bá máa padà dé. dáàdì ṣe ti ọ̀wọ́ ló ṣẹlẹ̀ pé ṣe rí láti ṣe rí kò sí nǹkan tá a ti bá sọ lórí ọ̀rọ̀ ṣe tó bá ṣe ń bá sọ̀rọ̀ báyìí tó bá tutọ́ sókè báyìí ó máa fojú gbani kò fẹ́ rí ní ọmọbìnrin lórí àtọ̀lára ó lòun ò ní gba oyún yẹn tó ẹ̀rí pẹ̀lú faransé ni pé kàdàbí ọgbọ́n kára mú wá sọ́tò mi jẹ́jẹ́ torí mọ̀ pé tó bá ti dọ́dọ̀ yín torí ọ̀tẹ́ ń gbàdúrà fún ẹ má gbà lọ́wọ́ náà nìsa. ó ń ṣeré ni ṣé wọn pé àwàdà akọ kan wà tẹ máa ṣe láàrin ara yín kò gbọdọ̀ gbìyàn dọ́dọ̀ kò ní gbá kíni eléyìí tẹ́bi ti rí ah, ah, ah, ìyàwó mi lélẹ́yìí ọmọ ìwó ó ti bọ́ sáyé. <laughs> níjẹ́ rẹ̀ tí mo torí ẹ̀ wá lọ́wọ́ lójú ọjọ́ tí mo lò bẹ́ẹ̀ kò nígbà mẹ́rin kò tó bẹ́ẹ̀ kò nígbà kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ wo fọ́kẹ́ balẹ̀ o ah fọ́kẹ́ balẹ̀ ẹ́. irú mi tí wo ìlú mi lọ rẹ̀ tí wọn ní láti lọ bá bàbá ẹ̀ kan lọ bá yọ ni àwọn èèyàn wá dùn wọ́n yọ̀ tún mi o tún ní kan náà wá dé. Ah, láì tètè tèmi mo jẹ́ kó mọ̀ yìí èmi ò ní lọ bá dáàdi tiwọn lẹ́yìn yìí àmì ọkọ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tí n bá fẹ́ lọ rí bàbá wọn. jọra ìjọ mọ obìnrin. o ti rí lẹ́ẹ̀kan o rí lẹ́ẹ̀kan lẹ́yìn ẹ̀kan ni yorùbá tó yíra mọ́. lẹ́yìn ẹ̀kan yẹn. o sọ fún ká má ríra mọ́. owó wá fún mi láwọn information nonsense information pé òun lóyún ṣé mi nìkan mo fẹ́ ni ṣé mi nìkan mo fẹ́. jọba ẹ̀sìn ìdùnnú mi ò sí lọ́wọ́ àfi kó máa bàbí jẹ́ gbogbo wa tí mò ń gbàdúrà fún tí lẹ́yìn eléyìí tí mo mọ̀ gbọ́dọ̀ tún rí ìyàwó kankan ó gbọ́dọ̀ pé kò níyàwó kankan lẹ́yìn ìyàwó mi lélẹ̀ lẹ́yìn ìyàwó àti ìyàwó ìwò ìwò ìwò ìwò ìwò ìwò ìwò ìwò ìwò ìwò

That was the this is my life gbogbo property kan sí mi tí mo jogún gbogbo ẹ̀ ni mo ẹ̀ thank you. ó ti wá ṣe ìlérí fún ọ lóhùn wípé you never regret loving me gbogbo gbogbo ayé ò mi lọ́wọ́. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ́wọ́ mi irú èèyàn bíi tẹ́ ṣùn sọ níwájú ọlọ́run àti ìmọ̀ ìgbìmọ̀. ìfẹ́ kò sí nǹkan tó lè ṣe ọ̀bẹ ti gọmọ lọ́wọ́ ó ti gbiná ó sọ̀bẹ ẹlẹ̀ the damage has been done. ìsọkúsọ rẹ sọ ah, ẹ wo ẹ̀gbọ́n ní ọgá máa sọ ọgá yìí o kí ló máa ṣe yín náà ah, ọ̀gbẹ́ni mo ò jà máa fẹsẹ̀ sífìlà ó yẹ kó jáwé ní sa ìgbọ ìgbọ ní god nígbọ o kẹsẹ̀ lẹ́sẹ̀ o wá sí ilé tiwa àbí o wá bẹ̀rẹ̀. ẹ̀sà mo fẹ́ ṣàlàyé fún yín náà ní Ah, ó jáwèrè sá àlàyé mi ló ń léṣe. Ah, ah, Túnjí okun kì í gbòòrò káwa rúru. ẹ bá gbọ̀rọ̀ ìwé ọ̀gbẹ́jáde ìwé òwe rẹ̀ gbà yẹn ẹ ti tutù jù dalẹ̀ ẹ ti tutù jù jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtutù òsì tẹ́ tutù lọ́nìyẹn tọ́nu lẹ̀ ilẹ̀ tẹ́ dààmú lé lórí tọ́gbà lọ́wọ́ yín. sir can explain sir mo lè ṣàlàyé fún yín ó máa yí tọ́ ẹ̀jọ̀ mọ́ tó máa tó ní. explain wèrè wo ìwọ kó ẹsẹ̀ lẹ́sẹ̀ wá síbẹ̀ tí bá tí bá wà ojú mi mú o yẹn wọ́n yẹ kó ṣì jáde ẹ jẹ́ àwọn ìyá ẹ má bínú pa orí ẹ jí dànù. Túnjí Túnjí take it easy. ẹ gbọ́ ẹ pẹ́ pẹ́ stop ẹ jàre ẹ stop ẹ àkí ló ṣẹlẹ̀ ọgbọ́dọ́ n tí mo sì máa ń sọ fún yín nìyẹn ṣé ẹ̀yin ọmọ ọkọ tọ́wọ́kùnrin yẹn ṣe ni ẹ lè gbà láyè ó lè jókòó sí ìbàyí ó wọ́n nà ó ṣé ẹ mọ̀ pé ó ti fẹ́ gba yàgò tiwa jẹ́ ni ẹ dá mi lóhùn ẹ bu ọmọbìnrin yẹn ń ṣe lóhùn ònú káàkiri nígbà tó ṣe wèrè yẹn fún tán ẹni tó ṣìkà láyè ẹ wá máa sọ̀rọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ à ẹ bí ọlọ́run gbogbo yẹ o. ẹ bẹ̀rẹ̀ ọjọ́ kan ẹ bá sọ̀rọ̀ ẹ̀mọ́ tàbí kí ló ń jẹ́ oníṣù ló ń jogún ayé bó lẹ ti gbọ́ yẹ oníṣù ni wo ló ń jogún ayé ẹ wá ṣé ẹ mọ̀ wípé kì í ṣe gbogbo kan ní sùúrù máa ń túnṣe ni. àìmọye ní ìjẹba yìí máa fi yanjú ẹ nígbà tí wọ́n tún ní ọmọkùnrin ẹ̀yìn báyìí tí báyìí máa na ẹ méjèèjì papọ̀ ni tí máa sọ̀rọ̀ sọ̀rọ̀. dànù rẹ́sì paste never ever allow our workshop again. But, but, ta ló fọ́dọ̀ kù tẹ́lẹ̀ lóyún. Chemist locked one must lock it open. It is wrong. Nígbà tí wáyé ìgbàjọ yẹn mo sọ fún yín pé this will be the fifty one tí ẹ máa ṣe and kẹ má ever allow ẹ̀kú tó ṣẹlẹ̀ mọ́ náà ẹ ti lọ ṣe é sìn. Now you know what? Ṣé láwọn oògùn tẹ́lẹ̀ lóyún sìn ó ti bá wọn lóyún jẹ́? Yes. Ah! Ẹ lè ever fún ní inú ìlú wọn. Ah! ẹjọ́ bá wọ́n ṣe sí. i'm very very sorry wàá pàdé kan understand pé lẹ́yìn ilé ìtẹ́tí ṣe yìí ẹgbàá mi ká ní pé márùn-ún yẹn bá bí mẹ́ta nú ẹ̀ mẹ́ta tẹ bá bí yẹn irú ọmọ tẹ bá bí sáyé ẹ̀ mọ̀ bó ṣe rí but now sí ẹgbàá pé ẹ̀fẹ́ bí lóyún àbẹ̀fẹ́ ṣe ní ẹ̀tẹ̀ mọ́ yes see um, nurse see um, tó bá ti ṣe kíní just try at least ẹ fún ní oògùn tó wà nílé yẹn kí n start ìkó máa So, um, this month, ti wọ́n gbé wá ní báyìí fẹ́lẹ̀ náà. Báwo ni? Fọ́n bẹ́tà. Fẹ́tà. Sọ̀rọ̀ dá. So báwo làwọn bẹ́ẹ̀ ń sẹ́yìn? Pẹ̀lú. Dàdàbí? Àìsàn ẹ̀kọ́ ẹ̀sọ́ ẹ̀kọ́. Sorry. Okay ohun tí mo ṣe lè ní pé màá ní kí wọ́n fún ní injection kan sí so injection yìí ti bá fún ẹ títí àárọ̀ la ó yẹ kí paint yẹn ti lọ finally all right take care sorry tó bá ti ṣe kàn sọ ọ̀dọ̀ fún ní injection yìí. ṣé last week pẹ̀lú lèyí. last week lè. Mm, ok bá mi gbé fáìlì so mi gbé tún fáìlì yóò máa yẹ bẹ́ẹ̀ mọ́ sí. ọ̀rẹ́ sọ máa mọ́ ọ́n Ṣadé. Ó sọ tí ẹ ní, àyè ṣì wà ń ta rẹpẹtẹ, má wọlé, má wọlé, má wọlé, gbọ́, má wọlé. Ah, sọ Ó ní mi lè bí mọ́mọ́. tó wà nínú ìwọ tí mi. Really? Goodness. ìkìlọ̀ ṣe test fún ẹsẹ̀ ọba Yes. Ẹ nọ́ọ̀sì, ó sir. Okay. Okay, sir. And please tell them, anybody might break any news fún láti yẹn. Huh? Alright, sir. it's time for me to tell him, I'll go there and tell him. Yes, yes. Alright, sir. wèrè kalẹ̀ kọ́lọ́ mọ̀ yẹ kí wọ́n la tiẹ̀ ọ̀bọ̀n náà iná jẹnẹdọ̀sì rẹ̀ mọ̀ nídà òyìnbó ṣe gan iná gbégbé ìyálé ẹlẹ́dùnmáyè iná mọ̀jú ọ níṣẹ́. ẹlẹ́mùrẹ̀ ẹlẹ́ ẹ̀kọ́ wọlé mi o olórí burúkú ààrẹ òpàrọ̀ bẹ́ẹ̀ tó bu bú máìkì ṣé bú máìkì wà lára ẹni ṣé o gbé bú máìkì sínú ni tó ń wẹ̀ wá rinlẹ̀ tó rinlẹ̀ tó rinlẹ̀ tó rinlẹ̀ gbogbo ariwo wèrè tó ń paga kiri inú kọ́mpáàdì yìí pẹ̀lú bí kọ́mpáàdì bó ṣe kàn gbogbogbò sínú kọ́mpáàdì òdù rárá o wá pariwo wèrè tẹ́bù mẹ́kì wà lára ẹni tí gbogbo ohun ẹ tó ní ilẹ̀ ìbí rédíò wá bì má bọ̀ ní àmúkàrà yá yọ sókè èkìtìkété wèrè ní òre o lọ́dọ̀ mi ojú bọ̀ bí olókè ilẹ̀ omi ojú wọ̀n ojú wọ̀n bí ìyá yẹrẹ bá yẹ kọjá ìdajì kí èyí tiẹ̀ ṣé ìwọ ni ọ̀gá kí kó ní ìṣòro ni àwẹ̀ ẹ̀ kà yé ni o kí ilé ìbá máa kan ìbá dàrú. gbogbo nàìjíríà ìbá ní pírọ́blẹ́mù kí ọ̀gá gómìnà oṣù fún wa kí ìbá ti ní ìṣòro wo àbùsẹ̀bùsẹ̀ owó oṣù ló jẹ èmi lógún jù. lẹ́nu tiẹ̀. bí ẹni. eléwé kí làwọn ti ṣe yìí sí o. èkìtì tó jẹ. àwẹ̀ àwẹ̀ àwẹ̀. ilé ìṣe èkìtì òjẹ̀sà àwọn náà ní mèrè kí o bá mi gbọ́ eléwúrẹ́ òjẹ̀sà eléwúrẹ́ òjẹ̀sà èmi kàn lẹ́jẹ́ bẹ́ẹ̀ òjẹ̀sà ni ó lè kọ́ òjẹ̀sà rẹ̀ àrògùn yọ òjẹ̀sà rẹ̀ àrògùn yọ jẹsẹ gbọ́dọ̀ fọkàn mọ òbòkun dídá. ẹ má kọ èkìtì ìjẹsà ni bẹ́ẹ̀ ni kótó arànjú òsì. ẹyin lè rà àtọkà orí ẹ ti lọ ti dànù á jẹ pé ìbọn tó bá ọ̀gá ẹ ṣe pé bóyá pé ẹgbẹ́ mi ló lọ bá wọn tọpẹ mi gangan ló bá ọ̀gá tó ṣe pé ẹgbẹ́ mi ló lọ dúró sí ohun tó ṣe ọ̀gá ọ̀gá yẹn bá bọ ọba hmm. tọpọ ọ̀gá ló ṣe báyìí tó ṣe máa wà. báyìí tó ṣe máa gbowó oṣù. àdúgbò ẹ̀rọ ló dùn mọ́ ni. ẹ̀ bá ọ̀gá tí ẹ̀ lè bá ọ̀gá tó yí ọ bàbá ọba kí wọ́n yìnbọn lè bá òun nìbọn ti bá a nì tó yí ọ òun nìbọn bá kí ìbọn bá ti bọ̀ gàgà sanwó oṣù àbùsébùsé o. lórí burúkú olóṣì tó dé sàkì sórí sàkì tó dé ìyẹn jẹ̀kórí ẹ pé bá a wà á jẹ́ pé òde sàkì ni ó máa ní ọpọlọ ni wèrè adé adé pé ó wà bẹ́ẹ̀ nígbà tí ọ̀gá ọ̀gá gbẹ́mí mi ni tómi àti kúkú kúkú bá mú síbi wá láti kíṣìnì lọ́bẹ̀ àwọn ọrùn. kọjọ kú ọrùn ó kuná lẹbúlẹbú ah. lọba gbẹmí mi olóbùkún ààrẹ ìwọ sí ń bẹ. ọrùn síbi lẹ́nu. bàbá bá rún síbi lẹ́nu. sí èrè ni fún un ní blu lẹ́nu kan fún un ní upper court ní ọmọ síbi dà ẹlẹ kan kan mọ jẹ síbi tán. àmọ́ ló máa fọ kọrùn blu olóṣì lọ fún wọn blu lọ́rùn. àbí ah. òun kì í sọ fún ẹyọ olúwe tó ń kọ lóò fọlùmọ wálé. stand up for your right lórí tó pé o tún fẹ́ ká ṣe fún ọlọ́run gba àkóso. the only place ti a ti ní problem ti uh, bá ṣe treat that. kí ni àwọn àpamọ́ àpamọ́ go straight to the point doctor na I mean like àwọn bẹ́ẹ̀ ṣe kí ló ṣẹlẹ̀ no no no just cool down kò sí nǹkan tó ṣe dáadé with that shock tí ó ṣẹlẹ̀ sí wọn jọ ni àti ìwọ̀n ìgbọ́kàn ṣọ̀tì suffering sí. kí ló ṣe dáadé cool down Lateef lọ́kùnrin yẹn tó ń ṣobìnrin náà just cool down for me torí tí ọlọ́jọ́ bá dé ẹni tó lẹ̀mí ló máa ń gbẹ̀mí tó bá dẹ̀ dé bóun fẹ́ gbẹ̀mí lára ẹ̀yìn ẹ̀dá kan lè dádúró we can only try our best as a we can only try our best as a doctor a lè tẹ́lẹ̀ mi dúró láti àmì ìrìnàjò ẹgbẹ́ náà we did our best but I'm sorry to say say what? It's okay, it's okay. With the, with the gunshot, we end in, with the gunshot on you. Oh, that's a fire road. Ah! Just cool down. Cool down, cool down. Um, um, very uh, Latin. Latin, Latin. So, so, so, so, so, so, so, so, so, so, Latin kabisa okay better torí bí o ṣe máa bá sọ̀rọ̀ kọ́ lè mi ṣe máa bá sọ̀rọ̀ so bó ṣe gbé yẹn ó ti máa mọ̀ pé i'm not with the phone call or i'm busy so yeah kọ́sílẹ̀sì kò lè wà ká pé ẹkún jòkó olúwa mi ẹkún fàájì. hod hod ẹkún tọjú ọ̀gá. you say i'm doing something you want to say something say it and get out of my sight. Hmm. ẹni èèyàn lẹni gbèsè tó fẹ́ rí mi. wọn ní dúró o ti lè wọlé o jẹ́ kí n lọ report fọ́gà náà bó ṣe máa wọlé ọwọ́ ọ̀gá ló wà onímọ̀ ní kí wàá sọ fún yín. ṣé ni mímọ̀ tiẹ̀. ẹ mo mọ̀ ìyàwó yín wà àti tó máa yẹn àti tó máa ń wá bí tọkùn pàmò ìtọ́ ní omi lára dẹ̀. kí ló sọ pé òun fẹ́. ọ̀sán o ọ̀sán tó fẹ́ o. sọ pé kò lè wọlé má jẹ́ kó wọlé. ó ṣàyè. tó bá fi lè wọlé iṣẹ́ ẹ̀ tán náà gbà ẹ̀. kó wọlé wá ṣe kí ni ilẹ̀ ẹni tó dúrọ́ọ̀gì mi tó fẹ́ pa mí tó wáá pọ̀ tàmí ti bá bẹ̀ lọ́nkọ́. ó ti wà nílé ọjọ́ ti pẹ́ náà mi lè gbàbọ̀dé fún yìí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jẹ́ kó wọlé náà ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. kó wọlé okay. jẹ́kọ̀ wọlé. Hmm? ni ẹ̀mí àgà. ẹ̀mí òsì lẹ̀ wọ́n náà dáwọ́ rẹ̀. tèmi bá ti kú ńkọ́ imagine. ẹ má bínú torí náà ni mo ṣe wá pé kí n wá bẹ̀yìn. bẹ̀mí pé kí ni. mi lè gbẹ̀mí yìí ẹ wo ìfẹ́ tí mo ní sí ló jẹ́ kí mi náà ṣe gbogbo nǹkan tí mo ṣe yẹn. ìfẹ́ ìfẹ́ ṣe yẹn sí ìdàrí lo drọ́ọ̀gì mi lo rún mi o drọ́ọ̀gì mi tó jẹ́ stent pé òun mi mi ò tají mi ò mọ̀ àbúrò kúkọ́ náà gbẹ̀ yẹn mo rò pé kí mi náà lè dìyàwó lẹ́yìn ni mo rí pé ẹ nice gan nítorí yín tẹ̀ máa fi rírun yín ṣọkọ yín ò lè regret pé òun fẹ́ yín náà ẹ má bínú. ètí wọ́n ṣe yẹn tèmi bá bá bẹ̀ lọ́kọ̀ and again gan oyún tí mo sọ pé mo ní fún yín mm. ìgbà tí mo gbọ́ pé wọ́n ní nǹkan ṣe yín ṣọ́ọ̀kì yẹn ó jẹ́ kó oyún yẹn ó jẹ́ kó bàjẹ́ náà. so o tún ti boyún jẹ àbí. ó ní ti bàjẹ́. ọ̀rẹ́ mi pọ̀ ti pọ̀ ọmọ ẹ̀ kí wàá tún ló dé báyìí sìn èwo ló fẹ́ gangan báyìí what do you want. mo ti wá bèbè lásán. ok mo ti dárí jẹ. lámẹ́bẹ́ lámẹ́bẹ́. olúwa mi o. jọ ẹ ṣe o kí lẹ fẹ́. wọ́n lọ sí gate foríbu dá padà jẹ́ máa lọ. mọ̀mí a ti gbẹ̀rẹ̀ ajá fọ yẹ gbéra. ẹgbẹ́ra sọ. ó dàbọ̀. dẹ́ẹ̀dẹ́ olúwa mi. ire o. ara yẹn ṣe ìyàbọ̀ díẹ̀díẹ̀ ni ṣùgbọ́n ara yẹn ṣe ìyàbọ̀ ni ẹ má ṣe wàhálà. ààrẹ bàbá ẹ ni ò tí máa sọ pé nǹkan tó ṣe pé kò dùn mí irọ́ ni mo pa ọ́ ó dùn mí gan-an ah, ah. kí ló dé wájú máa ṣe rẹ̀ fún mi náà kò sí pọ̀jù jẹ́ kó lọ sí àtọ̀lọ́jẹ̀ what's the meaning of that nonsense. kásìkò ti pa ẹ́ ńkọ́ kí làbọ̀ máa sọ nonsense ló ṣe é náà wọ́n ṣe máa lọ free ẹ̀ wọ́n wọ́n release ẹ̀ kó lé ọ̀dọ̀ ọlọ́pàá lọ ọ̀gá jẹ́ kúkú síbẹ̀ kó jẹrà síbẹ̀. àǹtí mi ẹ jókòó. mi ò jókòó mi ò jókòó o fọ́ǹbù mi ò jókòó. àní ẹ jókòó. ok mo ti jókòó kí ló ṣẹlẹ̀ kí ló dé nípa ìjọsìn máa lọ free girl yẹn kí ló dé kó máa lọ free yẹn. ah tọ́tẹ̀ bá ti kú ńkọ́. ṣe é gbogbo sórí ìtàn sọ látọjọ́ rẹ̀ ó fẹ́yàn ṣòwò omi òkóbó ni ṣìgbàṣà wo kò lè bóbìnrin ṣe so mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin dàda mi sis ṣe mọ̀ pé kò sẹ́nìbọ̀dì tó kù fún mi jọ yín náà lọ ṣe rí gbogbo ogun tí mo ní yìí bó ṣe ń dùn bó ṣe ń dán ẹ ó nílẹ̀ ẹ̀gbọ́n tí mò ń fẹ́ gbàtí bàbá ọmọ yẹn kú ojú ọmọ olówó gidi gbàtí bàbá ẹ̀ kú gbogbo property bàbá property bàbá ọmọ yẹn ọmọ yẹn náà wílẹ̀ fún the next thing tọmọ yẹn dẹ̀ ṣe ni pé ó kó gbogbo ẹ̀ fún mi nítorí pé lọ́ọ̀ mi ó dẹ̀ trust me so that's why tẹ́rí tán rí pé mò ń náwó property bàbá ọmọ yẹn ni mo fi ń live. pé kì í ṣe pé oṣù ògùn. ọlọ́run jẹ. owó bàbá ọmọ yẹn ni tó fi sí nkẹ́ ẹ̀. Um, ṣe bó lọ introduce ọmọ kan sí aláàjì kan tó kù báwo ni ẹ ṣe jẹ́ aláàjì kan tó kù. six akéjì ni gbogbo yẹn jàre ìgbà tálàjì ò jẹ́ kí n mí tó ń ná partition lé ní àtọ̀la lọ́múyàwó wa lọ́sẹ̀gbá wọn ní kòwó ni ẹ àwọn ọ̀rẹ́ mi tó tún lọ́wọ́ sọkúsọ ó dẹ̀ yá àwọn yẹn náà gbá yẹn náà bọ̀ wọn ní wọn trust gẹ̀ yẹn lọ́wọ́ mọ́ níṣẹ́ mo mọ̀ nǹkan tó ń ṣe ni tèmi dẹ̀ yé mi ṣé so àwa package ọmọ yẹn mo fọ́ ọmọ yẹn lówó gan sẹ́ẹ̀ ni mo ní kó lọ ṣe bí ìyàwó mi lọ́dọ̀ aláàjì bàtà làájì rí ọkàn wọn balẹ̀ the next thing tí mo máa rí pọ̀pọ̀ ṣe ìwé ẹ̀mọ́ mi lọ́wọ́ ni ọmọ yẹn padà lọ ó náà lóyún inú aláàjì ń dùn the same day tọmọ yẹn padà lọ tó nù náà kò jẹ́ kí n mọ kankan kò ní sọ fún mi pé òun lóyún o tó bá àwọn ọ̀rẹ́ mi dì í the same day tó wá bá yín yìí náà ni o the same day yẹn gbogbo àtún fi lọ́lẹ̀ èmi lọ gbé bèbí mi gangan ní airport ọjọ́ yẹn lọmọ yẹn dé ìmọ̀ páwọn lè ti wálé mo máa délé bàtí mo kọ̀ bá wọn lé ni tí wọ́n sọ fún aláàjì pé àwọn ló tán múyàwó fèkì lọlé. pé pákéjì ni pákéjì ni pákéjì ni irọ́ ni ẹ fẹ́ra yín. albert láti ó bá ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀ ó bá sọ wẹ́lẹ̀ fún mi ah, ah, ọmọ tó ń sọ yìí á ti ṣẹ́ nìyẹn. gómìnà lẹ́yìn náà ṣe lè gbárù ẹ̀ ni. Hmm, ah, that is it o. the pressure was too much on me everybody like. Hmm. mo ti ṣọmọ yẹn o mo ti ṣe é o ah the worst part of it ni pé ní ọjọ́ yẹn bó ṣe bá àwọn yẹn nílé báyìí ó kọ̀ bínú lọ oh. mo bẹ̀ tí. láti láti ga fún gẹ̀yìn o kò tiẹ̀ níbẹ̀rù ọlọ́run rárá ó lọ parọ́ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ pé òun lóyún ó tún á parọ́ fèmí náà pé òun lóyún fún ẹ lèmi wá ń ah no no no no gẹ̀yìn ò lè rọrùn o. Ah ìfẹ́ mi onífẹ́ rẹ̀ olómi mo fẹ́ tọkàntọkàn lọ́jọ́ nígbà ẹ̀rùn for better for worse la fi lọ́kàn tó kọ́. mo ní kókó jáde nù. nígbà òjò nígbà ẹ̀rù. èmi tó fọwọ́ àfi ṣe mo fẹ́ o. kí má bínú kí má bínú mo torí tiẹ̀ mo wá sí nàìjíríà torí tiẹ̀ owó wá fúnyàn lóyún so ká ní mi ò sí lè yín jọ yẹn náà bí mo ṣe ní mọ̀ nìyẹn ah in o disappoint me. mọ̀ pé family akin akin kúnlẹ̀ fẹ́ and i'm doing this for the sake of the love i have for you and gbogbo nǹkan tó dẹ̀ ń sọ̀rọ̀ ọ̀pẹ̀ náà kì í ṣẹjọ́ mi. Ayé mi, ìwà ẹ̀wọ̀n kò tẹ́ kí n máa jẹ́ tó máa háàtì kí máa pìtẹ́ǹdì mi lè ṣe mẹ́n ọjọ́ o. ẹ̀wọ̀n lè dájẹ́ ọgbẹ́ ohun tó pọ̀ síbi yìí ṣẹjọ́ tiẹ̀ ẹjọ́ tèmi ni ṣẹ́bẹ́mi mo fúnyàn lóyún ṣẹjọ́ tèmi ni ẹ̀yin mo máa sọ nìyẹn ẹ̀yin ọkùnrin ìkà nìyín ìkà ni ẹ̀ ìkà. if you care to listen to me ẹ eh, ṣé orí orúta dẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí náà ẹ eh? ó ní bó ṣe jẹ́ ọ.